yorùbá ní ojú tó lé ojú tó ko òwe yorùbá ní níbikíbi tó bá wà ṣáàtì máa wojú tó lé ojú tó lé ojú tó ko òwe yorùbá ní ìròyìn tó lọ lọ́wọ́lọ́wọ́ lọ bá mi rí wọn àbò fẹ́ polówó ọjà lọ bá mi rí wọn ojú tó lé ojú tó ko òwe yorùbá ní. láti nǹkan bíi aago mẹ́jọ àárọ̀ òní ni wọ́n ti kó àwọn èèyàn náà dé tẹ̀sán ọlọ́pàá adẹ́nìjì àdèlé tó wà ní ìgboro èkó àwọn wo là ń sọ àwọn wo là ń wí àwọn ọlọ́jà tí ọwọ́ tẹ̀ fún ẹ̀sùn ìpurọ́mọ́ni ìbanilórúkọjẹ́ àti ṣíṣe ní jàtijàti èyí tí wọ́n ṣe fún gbajúgbajà òṣèré tíátà yorùbá ni alhaja elizabeth anjorin abdullateef àwọn yẹn gan là ń sọ o àwọn yẹn ni wọ́n ti wà ní àkóló ọlọ́pàá láti bíi aago mẹ́jọ àárọ̀ ibi táwọn ọlọ́pàá ti ń fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò lórí ìwà burúkú tí wọ́n hù sí gbajúgbajà òṣèré òṣèré àti oníṣòwò náà nígbà tí ó fi di nǹkan bíi aago méjìlá ààbọ̀ ni wọ́n kó àwọn èèyàn náà pẹ̀lú sínú mọ́tò kórópè tí wọ́n sì kó wọn lọ sí ilé ẹjọ́ Tinubu court tó wà ní ìgboro Èkó bákan náà níbẹ̀ ni ogunlọ́gọ̀ àwọn ọlọ́jà tí wọ́n jẹ́ ará ojúlùmọ̀ àti olùbátajà àwọn èèyàn náà ti wá dúró dùn wámúwámú tí gbogbo wọn sì ń retí ohun tí yóò ṣẹlẹ̀ ní ilé ẹjọ́ lọ́jọ́ náà bí wọ́n ṣe kó àwọn èèyàn náà dé ilé ẹjọ́ ọ̀hún ni wọ́n fi wọ́n sí inú kóòtù kan ìyẹn kóòtù níbi tí ìgbẹ́jọ́ náà ti wáyé níbẹ̀ ni lọ́ọ̀yà àwọn ọlọ́jà yìí pẹ̀lú lọ́ọ̀yà aláàjà Lizzy Anjorin níbi tí wọ́n ti sọ̀rọ̀ nípa ohun tó ṣẹlẹ̀ yìí níbẹ̀ gan ni wọ́n ti yànnàná ohun tí ó gbé àwọn èèyàn náà dé ilé ẹjọ́ lẹ́yìn gbogbo atótónu yìí ni adájọ́ sọ wípé òun sún ẹjọ́ náà sí ọjọ́ kọkànlá oṣù kẹta ọdún tá a wà ìgbà yẹn gan nìgbẹ́jọ́ yóò bẹ̀rẹ̀ o tí wọ́n sì ní káwọn tí wọ́n fẹ̀sùn kàn yìí kí wọ́n wá ẹlẹ́rìí tó dúró wá wá wá kí wọ́n tó láǹfààní láti gba béèlì wọn ní gbogbo àsìkò tí ìgbẹ́jọ́ náà ń lọ lọ́wọ́ ṣe ni àwọn ọlọ́jà dúró ní méjì mẹ́ta tí wọ́n dúró ní mẹ́rin márùn-ún tí wọ́n dúró ní mẹ́fà méje kò sí ohun tí wọ́n ń sọ ju ọ̀rọ̀ yìí lọ báwọn kan ni wọ́n ti ń sọ yìí pé ohun tí àwọn èèyàn náà ṣe fún níṣẹ́ Anjọ́rìn wọn ló kù díẹ̀ káàtó bẹ́ẹ̀ làwọn kan sì ń da ọkùnrin tí níṣẹ́ Anjọ́rìn rajà lọ́wọ́ yìí lẹ́bi wọ́n nígbà tó ti mọ̀ pé ẹni ojúmọ̀ ìyẹn gbajúmọ̀ ní Lizzy Anjorin kò yẹ kó pèrè lórí lọ́jọ́ tí wọ́n dúnkòkò mọ́ obìnrin náà àwa lọ àbábọ̀ nígbà tí yóò fi di nǹkan bíi aago mẹ́ta ọ̀rọ̀ náà níyanjú bẹ́ẹ̀ ni wọ́n tún kó àwọn èèyàn náà padà sí ọ̀dọ̀ àwọn ọlọ́pàá ibi tí wọ́n ti yanjú bí wọn yóò ṣe gba béèlì wọn Lizzy Anjorin bá Ojútólé sọ̀rọ̀ bẹ́ẹ̀ ló bá àwọn oníròyìn tó wà níbẹ̀ sọ̀rọ̀ ohun tí wọ́n obìnrin gbajúgbajà òṣèré náà tí orúkọ rẹ̀ tún jẹ́ ẹ̀gànmídògo tàbí ẹ mọ́ lé mi ẹ ò lè bá mi ohun tó bá ojú tó lé pẹ̀lú àwọn oníròyìn tí wọ́n wà níbẹ̀ sọ rèé. a wà ní ilé-ẹjọ́ Tinubu tó wà ní Ìdúmọ̀tà nípa ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ní ọjọ́ Monday bẹ́ẹ̀ sì wà nísìnyí kí lẹ́ẹ̀rù lọ́kàn so many things ló wà lọ́kàn ṣùgbọ́n téèyàn bá fẹ́ sọ̀rọ̀ báyìí kò dẹ̀ gbìyànjú bó fẹ́ ṣàjẹyàn tí ò dẹ̀ ń ṣe dáadáa nígbà election mo ṣe dáadáa sílẹ̀ Yorùbá lójoojúmọ́ ni mo ṣe dáadáa sílẹ̀ Yorùbá ọjà tí mo lọ rà lọ́dọ̀ àwọn ọmọ yìí kò gbọ̀ngàn ló ń kó wọlé ṣùgbọ́n ní gbogbo ìgbà tí n bá dé anywhere màá prefer láti bá Yorùbá rà despite the fact pé mo mọ̀ pé ó máa wọ́n ju títí àwọn tó kó wọlé lọ nǹkan tó ṣẹlẹ̀ ni wípé nǹkan tí mo rò pọ̀ nǹkan tí mo rò pọ̀ gan-an ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ mo dúpẹ́ fọlọ́ mo dúpẹ́ fún gbogbo àwọn olólùfẹ́ mi káàkiri gbogbo àgbáyé àwọn abiyamọ tòótọ́ àwọn má jòó bàjẹ́ àwọn abiyamọ lọ́kùnrin lóbìnrin tí ó jẹ́ pé tíṣu ọmọ bá jiná àní fi wọ́n ṣàwátì dúpẹ́ lọ́wọ́ ẹ mọ̀ kó ti wà nílé ẹjọ́ mi ò lè sọ̀rọ̀ púpọ̀ allegation ni àbí hmm. a lè sọ pé góòdì wọn ò sọnù ṣàfẹ́ sọ bẹ́ẹ̀ ni a gbọ́dọ̀ sọ pé góòdì wọn ò sọnù àwọn kan tẹ̀ sọ pé one point six million ní a lè sọ pé kò rí bẹ́ẹ̀ àwọn kan ní ninety one thousand a lè sọ pé kò rí bẹ́ẹ̀ àwọn kan ní fake alert a lè sọ pé kò rí bẹ́ẹ̀ àwọn kan ní bó ṣe máa ń ṣe nìyẹn kò ṣẹ̀ṣẹ̀ máa wá bí wá jalè a lè sọ pé kò rí bẹ́ẹ̀ allegations ni so a ti wà níwájú àwọn tí wọ́n jù wá lọ tí wọ́n jẹ́ aṣòfin mo fàṣìpé dúpẹ́ lọ́wọ́ àwọn agbófinró ní nàìjíríà pàápàá jùlọ Lagos State tẹmọ tó bá yẹ pé bó ṣe rí lè ní kó ti rí bẹ̀bẹ̀ ọdún mélòó kan sẹ́yìn àní débí ẹ mọ èèyàn tó ti pàdánù true jungle justice ọjà ti wá di wípé tó bá ní kùn sínú pẹ̀lára ilé ẹ ó ṣeéṣe kán sìn ẹ́ dáàrin ọjà wọ́n á dẹ̀ pariwo lè wọ́n á dẹ̀ pa ẹ́ láàrin ọjà so anybody ló lè sìn kúrò lẹ́sìn anybody ló lè tẹ̀lé yín kò nínú church anybody ló lè tẹ̀lé yín kò ní mosque anybody ló lè tẹ̀lé yín kúrò ládùúgbò yín kádẹ̀sì yín lọ́jà àárín ọjà ti wá di wípé tó o bá ti lówó assassin ṣáà dá àárín ọjà kò dẹ̀ pariwo olè wọn á bẹ̀ pa ẹniyẹn lọ́wọ́ kan láìsàn kọ́bọ̀ ọtí mo rí mi mi ì ní fẹ́ sọ̀rọ̀ jù mo kàn gbá ládùúgbò àgbẹ̀ kọ́ lọ́wọ́ bá wa tún nàìjíríà ṣe owó tó ń sọ̀rọ̀ yìí owó ìwọlé tí àwọn èèyàn dẹ̀ ti